المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفق خطابه ومن يوتي الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpá fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bánábí ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ ọlọ́mọdé àti lọ́pàá ọlọ́mọsáfà náà yíwa kò láyàtà alkiyama kíra tí a fi ti dánilẹ́kọ̀ọ́ ní wọ́rọ̀ ọjọ́ òní kò náà ni sahihu buhari kíra imam buhari tó kọ́rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́nsọ̀sílẹ̀ àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́nsọ̀sílẹ̀ jọ láti kọ́ alẹ́kọ̀ọ́ nípa ṣẹ̀ríà láàrin èèyàn sí mùsùlùmí mùsùlùmí àbí mùsùlùmí táwọn táwọn alábàgbé rẹ̀ kò a sí yahood ni àbí nasara ni onye ni à ń kà lọ́wọ́ ọlọ́run tí kò yé wa gbọ́gbọ́n sàlàyé ẹ̀ ọ ma ya wa tó fúláìsì ládàá mọ́hìbá ba foríjì ọlọ́ọ̀bà bá tẹ̀mẹ́lẹ̀ tinú sàárè ọlọ́ọ̀bà bá ti kó mi fún ọlọ́ọ̀bà ọlọ́run kó sàánú àwọn anábùkọ́ tó bá kó láyé lákòókò ló dáadáa ba ọlọ́ọ̀kùrọ̀ ánù kẹrin ولا لا إله إلا الله كتاب الخصومات دي عنك على قال إمام بخاري رحمه الله باب من رد الأمر السفيه والضعيف العقل وإن لم يكن حجر عليه الإمام باب وإن تقبل الأمر عليه مكان ذكي ولا وري أو أقري أقوى كفر أدى wọ́n jẹ́ pé ọya bí gidere ọpọlọ̀ lẹ́lẹ́ tí è bá ṣe pé ìmáàmù aṣíwájú ìṣẹ̀lẹ̀ kíláàsì ló kúrò kọ́ yẹn padà ó gbé wa ọfẹ́ kó ọfẹ́ ẹnìkan bàbá ẹ̀ kó àbáwọn ẹ̀kọ́ dúkìá lẹ̀ fún ọwọ́ pé gbáàsì pé àtiwájú tó bá fi pé kókó yẹn fún òní kó yẹn fún ẹ máa náwó yẹn lórí ní tí ara ó sì yá ọlọ́wọ́ bá kó sábà nìkan wa ويذكر عن جابر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم رد على مسد قبر النحي ثم نعاه صلى الله عليه وسلم ó ṣe ní ọ̀rọ̀ àyàn kí ẹ dá dúkìá padà fún títí sàárà sàárà fún kókó kò fún wa ńgbà tó wáyọ́ tó wá lọ́wọ́ kọ̀ fún ẹgbẹ́ ọgbọ̀rọ̀ sílẹ̀ kúmọ̀ dàpọ̀ bí i ṣe fún ọ̀kára malik ìdá kára lọ rọ́jùlín malik malik ló bá ikú tí arákùnrin bá lúrò kan lọ́wọ́ nìkan jẹ́ nìkan ní gbèsè nìyẹn bọ́láwọ̀ ab ẹni tí wọ́n jẹ́ gbèsè ẹni tí gbèsè wá ní ẹrú láṣẹ́ ó lá ọgá ìrò kò ní nǹkan mí ìjùgbẹ̀rú yẹn lọ ẹni fa àtàkàwọ̀ wà lóun yọrú ẹ̀kọ́lù pẹ̀lú lámìlì ẹ̀kọ́wọ̀ yọrú ẹ̀kọ́lù pẹ̀lú kàmù kíkò lówó lọ́dún ìfẹsẹ̀ wọn gbèsè tó ti tẹ̀yẹ lọ́wọ́ ẹ̀kọ́ sẹ́kọ́ tó yọ ẹ̀kọ́lù pẹ̀lú ẹni ohun tó jẹ gbèsè bẹ́ẹ̀ fún ẹni tó pé ọlẹ́ lọ́pọlọ àbí tó tó bá bí dìde àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa afẹ́mọ́nú ilé ọ̀dẹ̀ kówó yẹn fún wa amúrúhó bí isláì wa amárahó bí isláì wa kìyàmù bí sáàni ọwọ́ apaláṣẹ àti máa ti dáadáa àti kí ma lámàrí rẹ̀ babuki an yajele ina wa kofu kuma ko fulatu babe bi anna nabi sallam naha an ida'atul mal tamam san ko fat na wona kuna lati ma qulu fu alladhi yaqda'u fi al-bay kuya zo ko an ta so ko se won bi ọjà yẹn idha baya fa kullu khilaba ma fi ta ko ko Ọlọ́run ba o ni ki seru na belo ba la khilaba ko ti se mun be لم يأخذ النبي صلى الله عليه وسلم ماله النبي صلى الله عليه وسلم دبره به بالبارو في شيء النبي صلى الله عليه وسلم قالوا به لوره واستعراجه وصار أول طبعا حديث 2414 حدثنا موسى بن إسماعيل حدثنا عبد العزيز ابن مسلم حدثنا عبد الله بن دينار قال سميت ابن عمر رضي الله عنه قال رضي الله عنهما قال قال سيدنا عبد الله بن عمر رضي الله عنه كان رجل يخدع في البيت تقول كما سيرون ما سيرون بكبيراره قال له النبي صلى النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال إذا بايعت فقل لا خلابه láti ọjà lọ́jà ọlọ́pí ìṣirò ọlọ́mọdé ìṣirò ìṣàdúrà àbẹ́lọ́ọ̀bà kàmá yẹkóòlù hó bíjúmá wíní kàmá yẹkóòlù alákọ̀ọ́nà sọ bẹ́ẹ̀ léwà yọkùn bí ẹ̀rú yẹn àti 2415 عزفنا عاصم ابن علي حدثنا ابن عبد ذعب عن محمد بن منقدر عن جابر رضي الله عنهما أن رجلا أعتك عبدا له أراقنا كيو ألو يقول قيرو ليس لا مال غير كدبيدو كامي جو ألو يلو ردعوا نبي صلى الله عليه وسلم دي عدد فلح بارا وقول قيرو تعاو منه وعطى نعيم ابن خص نحاس نحام سنة نعيم هو باب كلام الخصوم بعض في البال باب وراء ما تمام فورا لا انا يا لاما او يوم فورا لا انا لاما بوزيتي that is 2016 حدثنا محمد أخبرنا أبو معاوية عن أعمش عن شقيق عن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لكن من حلف على اليمين هو فيه فاجر فليقطع بما بها مالا امره مسلم لقي الله وهو عليه قدبان اللهم قص عنه قال سيدنا عبد الله بن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين عند ربك بوراك والله تالله وهو في يا فادي ولن يقول بورا رلهم فاين بورا كلهم فاين اما بورا يعني يبتع بآمال امرئ المسلم اتبع بك يا مسلمين يعني بك يا مسلمين اوارك وانت هو لله يا بكريك يعني wa búra kó ló ní dúkìá yìí ìlú ní lákì ọlọ́hu wọ́húwà alẹ́ ìdẹ̀bà yóò pàdé ọlọ́lẹ̀ tí ọlọ́run bínú sí ẹgbẹ́ pàdé ma bínú sí ni wọláhì ya ó yẹ bí mo ní búra onímọ̀nà ara yẹmí ní ẹjọ́ búra ní bura wọ́wọ́ fí àfáàjẹrùn tó kí mọ̀ pé rọ́lùn fáàjẹrùn bá bí a máa lè muslim láti kúrú pé a musulmi ó di yẹn lákí ọlọ́wọ́ ààrẹ ìgbẹ̀dà yóò pàdé ọlọ́wọ́ bá jẹ́ fọ́lọ̀ bínú sí wa bí i párọ̀pọ̀ usman kò mọ́ nǹkan tó wa tí ó sì ó di yẹwà ọlọ́wọ́ mú sáà sànú ọlọ́ọ̀bá mú jà jẹ́ ìrù ọlọ́ọ̀bá sànú wa láàtọ̀ kẹyàmù 2017 أشعف هي والله كان ذلك كان بني بيني وبين رجل من اليهود أرض فجعلني قدمته إلى النبي صلى الله عليه وسلم قال لي رسول الله وسلم ألك بينا وقال سيدنا أشعف لفيا والله كان ذلك إذا إدمون صفريه لا يعني يبيت ذلك يعني. كان بيني وبين رجل من اليهود أرض جعلني إلي قالوا يهودي كجبلة جبلة يا بلة قام من جبلة ونقول بلة بلة إلى النبي صلى الله عليه وسلم مواد مواجير إلى النبي صلى الله عليه وسلم فقال لي رسول الله صلى الله عليه وسلم ọ̀fíìsì ọ̀nà máa pé alákàbà yìí náà sọ ní ẹ̀rí sọ lẹ́rí ìsorí pípa tó kí o pé ilẹ̀ rẹ ní sí ọkọ rẹ ìdíjú báyìí ọ̀pọ̀tula manda fakari yahudi alif ìwọ قال فقلت يا رسول الله إن إذا يحلف ويذهب بشمالي طبعني وشي الله بس يقول عليه في يوم مو بيعمله يقول عليه في يوم مو بيعمله أنزل الله تعالى من كل لهم سعاك على يكوي الذين يشترون بأهد الله هو تون تعدين والله بس وأيمان يعتبر ثمنا قليلا nípa owó kan tuntun kéré ọlọ́wọ́ bínú sí wọn ni ọlọ́wọ́ bínú sí wọn náà bá ọlọ́wọ́ kọ́ máa múlò kọ́ máa múlò kọ́ máa múlò bá wọ́n tí lọ́wọ́ bó sì fún ọlọ́wọ́ bínú sí wa. alice two thousand four hundred eighteen حدثنا عبد الله بن محمد حدثنا عثمان بن عمر بيت واصية وانك عاجلت اسلام بك ìdílé islam níbi islam sọ pé gbogbo ilé jẹ́ mùsùlùmí wọ́n ní ara olóòní dúkìá ara ò nígbà tó ti ní ìwé tó jẹ́rìí fún ọ̀dọ̀ nílẹ̀ àbí yóò lẹ́lẹ́rìí tó tó jẹ́ pé wà lórí rẹ̀ jẹ́rìí kí ni albayin ala mudda'i àbí wọ́n kí ni wọ́n yamin ala man ankara tàbí ìwọ̀nù àdéhùn albayin ala mudda'i yóò mú ẹ̀rí wa ẹ bá ní ara owó burani àbábí sọ òun kò lọ́wọ́ ní mùsùlùmí kọ́ akéde ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà ló dúró lórí ọ̀rọ̀ náà ló put into kíni action ó di yé wa ó di yé wa nìyẹn ọlọ́mú dà fún àti ọlọ́ọ̀bà sáánù wọlé àti ọ̀kẹ́ àmà náà kí ló àwìlọ. عليه two thousand four hundred nineteen eighteen أبي حدثنا عبد الله بن محمد حدثنا عثمان بن عمر أخبرنا يونس عن الزهري عن عبد الله بن كعب بن مالك رضي الله عنه عن مالك عن عن كعب رضي الله عنه عن عبد كعب بن مالك رضي الله عنه أنه تقدى تقدى ابن أبي حضرة دينا له عليه في المسجد وني nígbà àdọ̀ káàbù pé òun sin arákùnrin kan bá ń àbí ẹgbẹ̀rẹ̀ àdówó ó di gbèsè ó sì mú ẹnu máa fi ó sì èyí sì lọ́wọ́ máa fi bọ́lá bọ́lẹ́rì ó yẹ bẹ́ẹ̀ lẹ́yìn ló ń sòwò èyí lè tajà bí máa sí ẹgbẹ́ yẹn lè bá àfà ó lè bọ́ ó yẹ ọlọ́wọ́ mọ́tò àfọ̀rọ̀ yìí wa ó pè fíṣọ̀rọ̀ hadith ni fíṣọ̀rọ̀ hadith ni àgbọ̀ yẹn bá هم قالوا سيدنا كعب لأنه تقدى ابن عبد حضرة دينا قالوا عليه في المسجد ثم هذا كعب قلوا لسي آه، ابن حضرة ابن أبي حضرة وتجوا من مثلثي فارتفعت أصواتهما أما يجب أن تبرا في أحد لديه ويقول لوني ها حتى سمعها رسول الله صلى الله عليه وسلم وهو في بيته ọgbọ́n olóbi gbára níbi gbọ́ nulẹ̀ àníbi wà nulẹ̀ ni àmẹ́jì náà máa tẹ̀ àbí gbọ́ ọ̀rọ̀ wọn nínú ọgbọ́n sókè ọgbọ́n fàkàràjà aléhìmà aléhìmà àníbi tí wọ́n ajáde sáwọn méjì ìta kàṣàfà kífàtàl ọjọ́tì ọtí ilé rẹ̀ nàdà yá káàb àníbi wà lọ́gbẹ́ káàb

júwe fún sáyẹ̀nsì ayé sẹ́rẹ̀t ìdájì alafakad fa'altu ya rasulallah ni mo ṣe òṣèlọ ara fún kàbí rákùnrin ìdá fún rẹ̀ fún ilé tí wọ́n lábàtí bá jọlọ́ máa ní kó dúkú tó dínkù obìnrin ní kó máa dínkù fún mi ní ọmọ ti ní báyìí ó di yé ẹnu ọlọ́run ọ̀rọ̀ kọjá àwọn sábẹ́ لا إله إلا الله لا إله إلا الله أنا أسألها أنا أسألها لا يتركها أنا ما سألهم بك جلوبة أنا بقوا بك جلوبة دالي سنيرون نعم 2419 حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن شهاب عن أروى بن زبير عن عبد الرحمن ابن عبد القارئ أنه قال سميت عمر بن الخطاب رضي الله عنه يقول مقبا عمر بن الخطاب رضي الله عنه سميت حشام ابن حكيم ابن حزام يقرأ سورة الفرقان مقبا عمر بن الخطاب مقبا حشام أما حكيم إنك سورة الفرقان 125 على غير ما قرأه كان يفهم بسماك كراء لا يتفوت كراء تمي كان الرسول صلى الله عليه وسلم يقرأ يقرأنيها النبي لو يقومي سين كان النبي لو قد من سين كتمي ودي فكنت وانا عاجل عليه مكوكو وكاجو ديت لو كاجو بالبعد كيلو كاي ودي كنت بيا لكم أنا أعجل عليك ان كنت لا تقلوا ثم انطليته حتى انصرف واني سوفهم سواء كوية عمر بن الخطاب معي ثم بيته برداء معظم كل صوري هو انا في الدم معظم فجيت به رسول الله صلى الله عليه وسلم فقلت وعف على دعاء النبي صلى الله عليه وسلم wani wuce shalau ma kudu inni samitu hadha yakra'u ala ghairi ma akra'ataniya bin islam gbogbo kí kí ó sọ́tù fòkàrà kọ́bíkọ́ bẹ́ẹ̀ ti kọ́bíkọ́ ní ìdíje fòkàrà láwọ́ àṣílẹ̀hù ó wáyé kò sí ìfilẹ̀ o àwọn òrùn àtàrà ọgbogbo wílẹ̀ àlúmìnì ẹ̀kọ́kọ́ fílẹ̀ àṣílẹ̀hù ìfilẹ̀ náà ثم قاله اقرا arako ikabu zika kagbo bu zika kagbo ni oh, o kada dawo akara laka akara akaza ah, unzilat on bu zika galon <laughs> zika suka bu zika bu zika galon zika suka le ثم قال يعني لو هو امرنا كمسلمين اقرا ونقرا فقرات ذي بقى فقال اكذا انزل بنا في قال لو في قال

papọ̀ sí kaná báwọn yẹn títí àwọn jàní láyé osman bin amfani ilé láyé alìsílá ló kùn dáì láyé osman bin amfani radiyallahu anhu ọdún tó wọn kanáà bára àwọn jàbá yẹn lórí kira ló bá ní káì tún máwọn yẹn máa bára àwọn jà lórí kira ní gbòòrò madina báyìí kí ẹ máa fẹ́ sọ lẹ́yìn tó wà ní òkun òkun ayé lọ́wọ́ táwọn máa bára àwọn jà lọ́fẹ́ máa ṣe àtúntò láàrin wọn rọ̀bọ̀ bí the best thing fún ọ̀dọ̀ afsa afsa ọmọ àti na Umar bin Khattab radiyallahu anhu tó jẹ́ ìyàwó àbí Muhammad sallam ọ̀dọ́ ọ̀rọ̀ ní Quran tí Abubakar Siddiq kò gbọ́ wa tí àwọn bàbá gbé sinna Umar bin Khattab radiyallahu anhu olófù sinna Abubakar Siddiq ní mara tí wọ́n kó Quran jẹ́ nígbà Quran ó bí nígbà yìí bàtà Abubakar fàáfàáfàá pàtó bẹ́ẹ̀ náà bá ọlọ́wọ́ ṣarahat ọlọ́rẹ̀ ọlọ́wọ́ bàtò àwọn àkójọ ọ́fíìsì na ibn sabit di chairman lẹ́dínà yìí ibn sabit ni chairman lẹ́dínà àwọn tó kùkù àjọ níbi tí ó fi àbúkà sọ fún ní ya khalifatar rasul ṣáàkì bá pàmílà jẹ́ kí máa lè hú òkúti òkúti òkè zúbọ̀ zúbọ̀ rọ̀ gẹ́lọ́ kí máa lè fọwọ́ bí báyìí kí máa fi hú òkè òkè òkè òkè نرى خير ان شاء الله خير قولي أودي أودك عليك بسنتي وسنة خلفاء الراشدين أما خلفاء الراشدين يا وابلك الكودو ما أقول لهم سؤاله أدخل لهم كل تفصيل في عفوا جوان سلام ما سيدنا عمر أنوني سيدنا عثمان ما تقول على وان كما قراءات الواقع واقوى وان تبادل ني توقع قراؤوها على قراءة لهجة قريش لهجة قريش كيف ما كيف ودي بس بس علوم القرآن بلا لك بس علوم القرآن ويلا قريش على سبحانه وتعالى ودي واحد لهجة قريش ìfẹ́lẹ̀ sí ìjọba kí ìjẹ̀bú kí ọmọ ìjẹ̀bú yóò sílẹ̀ sílẹ̀ ní ìjọba kí yóò fi lébi àwọn ọmọ ẹ̀ ó fi lébi èsì yẹn ọ̀ kí nìyẹn ni òun yẹ pé èsì يعني أخذ له أشياء يأخذ ما عبد الله حد قريش لا الله جاء نبت له بيوابك عليه والله تعالى عالم قد بها بي صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته

ó di yẹn náà bó ti lọ nìyẹn ìdí ó mọ́ tó wà ní bra abdulrahman tápà ó mi dùn pé bra abdulrahman bẹ tápà mọ̀ sọ́nà lájú ara ń bí àyẹ̀lẹ̀ ọ̀hádùn abínú èyí tápà ọkọ̀ àbí ọgbọ́n nǹkan mọ̀ wí ó di yẹn wà ń bẹ́ẹ̀ ni mo fi jáde ó kò tà sí jáde lọ́dọ̀ pé àà ah, ìdíje àwọn faramọ́ faramọ́ ẹgbẹ́ kọ́lọ́wọ́ bá mi sùkánà wọ̀tí àálá náà kí náà fún òun yíyà rẹ̀ àfà mi ìdíwọ́n ló bẹ́ sọ àwọn ìwà yọ̀ rẹ̀ nígbà múra rẹ̀ kàrẹ̀ àdìsí wọn mú wa. Hmm. Ah, wọn àtàkùn mi lọ sọ pé òun náírà dára rà bí àwọn ni wọn sọ bá wọn. àwọn àgbẹ̀ká oh! anábì ah, ah, gbọ́n wọn obìnrin anábì gbọ́n àwọn sàhábà jókòó báyìí obìnrin kan kò ní àbá ọba yá Rasulullah gbogbo àsìkò rẹ ọkùnrin ló ń lò fún gbogbo àsìkò obìnrin náà wá anábì wá áá bí wọ́n dúró àwọn sọ̀hábà pé ǹjẹ́ obìnrin kan wá rí fún nǹkan tó dájú lé lórí ǹjẹ́ obìnrin kan wá rí fún nǹkan tó dájú lé lórí wọ́n nára o ǹjẹ́ àwọn sábẹ́ yẹn gbọ́rọ̀ obìnrin àbí wọ́n gbọ́ ẹ́ wọ́n kọ̀ fún òye lẹ́yìn náà àwòlá olówó ka mọ̀ọ́ta àwòlá ẹni kúta lálẹ́ ẹni gbọ́n àwòlá ni kìí ọmọbìnrin yẹn sùn lẹ́bi ni àkùnrin rí ọlọ́wọ́ bẹ̀mí ọ̀rẹ́ ọba máa sun alẹ́bi kọ́mplẹ̀n alẹ́bi kọ́mplẹ̀n nípa kí ni àìsùn rẹ̀ àmọ́ kọ́sùn kọ́mplẹ̀n pa ohun rẹ̀ èyí tí Quran sọ tí wọ́n ń tún báyìí ni pé obìnrin máa lẹ ohun fún ọkùnrin ọlọ́kùnrin wọ́n sọ pé kó má lẹ ohun fún ọkùnrin kó má tẹ̀lé tí ṣe tó wà lọ́kàn rẹ̀ abúrábìlẹ̀ ọ̀gbẹ̀bí gbígbọ́ gbígbọ́ àwọn obìnrin ṣìkà ní àìní àwọn nǹkan ló ń lù pé ìwọ gan tí jẹ́ jẹ́ wọnú ọkàn rẹ̀ ó di eyín tí wọ́n wí nìyí ọ̀hánà bí kò sọ̀rọ̀ kọ́ ó di àwọn obìnrin sọ̀rọ̀ láyé mi sílẹ̀ àwọn obìnrin dé lórí ọjọ́ àwọn sọ̀rọ̀bà ó di eyín ó ní àdìsí ó ń ṣe kọ́tùkà ìgbà yẹn àwọn èèyàn ń gbówó lórí orí sàdáàkì ó ń ṣe kọ́bà ọwá ní látòlí lọ sàdáàkì gbọ́dọ̀ bí i báyìí lọ ìbẹ̀rẹ̀ ìgbà yẹn jẹ̀lì kọ́bà ní júmà bí ní máa ti kò sí kiri iṣẹ́ àgbà bí kílẹ̀ ń pè é ẹ̀gá láàrin wọn obìnrin wà lẹ́yìn ni ọkùnrin wà ní wàjú kí ó kẹ́sì kọ̀ọ̀rán fi wá pé قلت خير السفوف للرجال اوله وشرها اخره خير السفوف للنساء اخره وحروا اوله يتبدا جنسك وقل يسك واجو يتب رجل نصاف ولا يصاب به يتبدا جنسك وبنك هي يتب رجل جسم واجو جسم واجو لا يتعب بني وسماء جاي انت اوقعي اه منافق هو ما هو يتوتو اسماء وبنيه هما هما هما وديوا وبراني يا رسول الله يا أمة يا أمير المؤمنين يؤتينا الله ورسوله شيء وتمنعنا ولو فواني كان في شيء هو قفوا ولو وعطوهن كنتارا ẹ̀bá fún ní nǹkan tó tóókè wọ́n wá ní ọ̀fẹ́ ibi mímì sí ẹ̀lọ́ka tí ọmọrùn náà ní kúlù náà sọ áfíkà omi lọ́gbọ̀n withdraw mo withdraw i call it eh gini tó wà fún ìwà kọ́lẹ̀dì ọdún mùsùlùmí bá sọ̀rọ̀ òfin nìkan nígbà mí rúta nípa àgbẹ̀ àdúgbò wa lè fi ó di àwọn dìkírì ni ó lẹ́ sọ̀rọ̀ bá ó ti di òfin nìyẹn ó di ẹwà ó ti wùdó òfin yẹn nìyẹn wọ́n sọ pé àwọn afọ́ sọ pé bọ̀ á tún láàkùdà tún bu'atu naqudatu àwọn wazi bi tala aladani tí yayi wazi bá sọ̀rọ̀ ba wo tẹ̀lé ba wo ba tẹ̀lé ba bá sọ̀rọ̀ ó ti di kíni ó ti fi ni ó di wa du'atu naqudatu ko mo safra wa wa alaikum assalam dinna Hmm. Ọdún wa ayé rẹ̀, àlọ́sà àtàwọn ọ̀la ju ìgbẹ́ náà àmọ́ àbẹ́lì sílẹ̀ ayé mọ̀ nítorí yé pé àti àyè kọ́lá àbẹ́lì kọ̀rọ̀ nù àbẹ́lì sílẹ̀ ayé mọ̀ ọlọ́ ànábì dẹ̀ ni ọlọ́ ànábì dẹ̀ ní ẹni bẹ̀rẹ̀ ayé ó ti bẹ̀rẹ̀ nígbà tẹ́lẹ̀ sílẹ̀ àbẹ́lì sílẹ̀ ayé mọ̀ ó tún súnmọ́ lọ́wọ́ bá ju àtúwà ní kọ́lọ̀ fìràn àbẹ̀dìnà tí mo rò jọ́nà àbí ìfàkiri bíríkì yẹn lọ ọlọ́run ní ti ájì lẹ́wọ̀ gbogbo ìjọba lọ sí ájì ọlọ́run ti ní àlọ́ ọlọ́mọ fáwọn náà wọ́n bá lọ sí mẹ́ta àbájáde ráúdà ibi mímbàrí alẹ́bí sílẹ̀m ọlọ́run báwọn ará sàúdí ṣe wọ́n ní ẹ̀sìn lórí púpọ̀ wọ́n owó mímbàrí wọ́n kí wọ́n náà nǹkan ní ọdún kí wọ́n àmọ́ bẹ̀rẹ̀ sí ìṣẹ́ mo lọ sí júmọ́ àjọkọ̀ ní Madina earlier at nine o'clock mo ní júmọ́ ìdíkò báyìí síbi àìmọ́ mo bí ọlá ti mọ̀dínà mọ̀ sí ìgbà iná ẹgbẹ́ iná báyìí ọdún ìgbà ti cbc sí ìkọ́lùkọ́ àwọn mẹ́bà rí ẹ̀mà sí fọ́ọ̀kọ́ kan àbẹ́mọ́ sí ẹgbẹ́ ọ̀kọ́lọ́mọ́ ọdún ti tọ́lọ́ yìí obìnrin bí sí ìlànà ni mo ti sàrọ̀ bí ó ti ṣe iná ni mo wá lọ wájú mo lọ kí n wájú mo fẹ́ wo action imam kí ló lè bá máa ṣe irú action mo wá dún wájú ọlọ́run ti àbábá mi ọjà at nine o'clock ọmọ sí first room wa dubai lọ sí ibi ayé náà ibi bí aago méjìlá bọ̀ báyìí mọ̀kàn bọ́ asalaamu alaykum ee rí mọ̀mù kí ló ṣẹlẹ̀ ní bọ̀ tó wà lẹ́yìn àlébi yẹn ní ti sọ mọ́ kí wọ́n ti ní ibà ní ìsẹ̀rá nígbà rí rẹ̀ kò jìnà sí ibi bí mímbàrí ẹni Umar bin Khattab wà pé Abbas dìde lẹ́ẹ̀kọ́ kí tọrọ òjò fún wa tí a níbi ní máa tọrọ òjò fún wa ọgbà ẹ̀kọ́ fara bẹ̀ gọ́gọ́ gọ́gọ́ anábì àbí ọlọ́run wọlá anábì Muhammad salam bá lójò ó yé ó sọ pé ó ní bẹ̀láyé òun máa tàbí òjò fún wa ní kò sàtà fún wa ó di wa wallahu ta'ala èyí lọ fà á ń tí sẹ́rù bulugul maram lábẹ́ àdìsẹ́ kọ́láwò yẹn máa fọ́nú ni wọ́n fọ́lójú wọ́n yẹ pé àwọn yẹn fọ́nú pẹ̀lú gbogbo èyí kò yí wọn pé àìfọ́ra níbi tọ̀rọ̀ ni ó di yẹn bí kiri ni wallahu ta'ala a'lam wa alaikumus salam dẹ̀rẹ̀. Mm. Mm àwọn òbí wọn lóde yẹn hmm. nítorí pé english làwọn máa ń lò pé báwo ni. ọlọ́run bá bọ̀ lọ́dún ìṣẹ̀lẹ̀ alámàrí wọn ọ̀rọ̀ islam ó yáyè púpọ̀ jù islam ẹ̀sìn ọlọ́ọ̀ni always ojú máa ń sẹ̀ yóò máa fi fún wa yóò máa fi fún wa alákàmà ó ní inna Allah farada fara'id bí wọ́n kí ni وحدد الحدود وسعت على الاشياء غير النسيان برحمة لكم الله حرمنا لطولة ولا وصف هنجي داخل ادوني ادوني بحثي ولا مخبرك ولا بعدين يمروا لوان رحمة لكم عن نظر تسني غير النسيان wọ́n ni mọ́ wá díẹ̀ náà kò gbogbo bá àdìkú bá yín tó fún alámàrí wọn lè bá wọn ودي di àwọn tí a gbọ́dọ̀ òdi àwọn tí wọ́n lè sàlàyé fún wọn sàlàyé fún wọn àwọn tí wọ́n gbọ́ kó ṣe é sùúrù ó di é bó ṣe rí nìyí. Ònì kọ̀kọ́ ní Nàìjíríà ló ti nígbà 2002 ní a lọ sí conference ní South Africa. Mo ṣe effort láti gba Kọ̀ránì wá wá àwọn òfin mi ni bá náà wọ́n di ẹ̀fọ́ ni wọ́n ti má bàa lọ tálọ́ fẹ́ mọ́ ọkọ wọn tí wọ́n fọ́n ní ìjọ yẹn ni wọ́n ti ẹ̀fọ́ tó gbà kọ́ra àwọn òdi wa wọ́n á ní àtúntò tó àwọn South Africa tó àkọ́ ẹ̀fọ́ tó ti sọ̀rọ̀ àgbàgbà mo jẹ́ bí ìgbéyàwó mo ti fáwọn èèyàn àwọn ìjọba kò kò sí fẹ́ gbówó kalẹ̀ ó di ó lè sábà rán yàrá sí South Africa tó àkọ́ ó di ní àwọn tó gbé fún mi àwọn àgbẹ̀ tó kẹ́kẹ́ sákàdá fún mi ni kò sí kò sí ìṣeré nìyẹn ọ̀gẹ̀lẹ̀ ìṣẹ́ kọ́lé ti pọ̀ jù òun kàn wà láàyè fún káwọn yẹn ti máa gbóhùn rẹ̀ ni àwọn yẹn ń sọ pé mímọ kó dìde yẹn kọ́ nìkan kọ́ ni àwọn máa ti ẹ̀ka yẹn kọ́ this two thousand and two that's eighteen years ago ó ti yẹ bí kò ti dé nàìjíríà lánàá ó ti yẹ ṣé wo òkìlò yẹn ẹ̀yẹ tí wọ́n ní kíminà sọnù tó ń sọ bí kíminà Wa alaikumus معاوية بن أبي سفيان معاوية بن أبي سفيان لكن sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ìtàlági bá lójú bá lọ́rùn sọ̀rọ̀ ìtàlági wá sí kàrí lónìí tí wọ́n ti pé kí ní bá ti pé kí ní fáànì yìí kí ní kí ní fáànì ọ̀rọ̀ bí kìlì kan bí wọ́n ti gbé àwọn bọ́ọ̀sì kọ̀ àwọn bọ́ọ̀sì wọ́n fi wọ́n kíkú wọn kí ní gba sàdá kí ní gba sàárà fáwọn tó fẹ́ fẹ́ àwọ̀ ọ̀rọ̀ ti gbé wọ́n ti gbé bí ti kọ́ ó sí kálukú ilé ìwé ti àwọn tó ń gbéyàwó ilé àwọn tó fẹ́ ọmọ òrùka ilé ti àwọn ilé bó ti wọ́n yẹn máa sọ sínú owó sínú ẹ̀ owó tí wọ́n ń sẹ́ńdẹ̀ yẹn nínú ọ̀sẹ̀ ti sàlàkì tó àwọn five naira ẹlẹ́rìn five thousand bí sàlàkì yẹn mọ́ lọ́bí ìyá ó kàn five thousand lọ́kọ̀ àwọn tó mo ní ẹ má fara mọ́ bá ó ti fara mọ́ kí ni ó fẹ́ ti ọ̀dùn ó lóun fara mọ́ ọ̀ka ẹ́ ó di eyín àwọn lọ́kì nàìjíríà bá ọ̀dà kì í bẹ̀ two million four million naira lówó nàìjíríà ni wọ́n mọ̀ pé hundred thousand reals two hundred thousand reals lẹ́yìn lọ́pọ̀ kankan tó ti rà ọkùnrin bóòlù kankan fún ẹ̀rọ zarik tí o bá pa lóòlù gidi ó ti dìbò léèrè nàìjíríà kalẹ̀ ni ìyàwó kan náà ló ti ní ọtún wa mímú ìyàwó kejì ó mú o mo lẹ́rú ìyàwó kejì ó ti dìbò àti afán gbogbo ìyàfọ́ ni ìgbà lọ ó rí ẹyìn inú ìyàfọ́ máa dùn ní pẹ̀lẹ́ yìí níbi ìdìbò zéèrè kalẹ̀ ó rí ẹ gbogbo zéèrè nìyẹn ó wà lọ́kì nàìjíríà five thousand five thousand sàràkì ìnìrè láì wá ìnìrè rẹ̀ ìrìnàjò ó wà lọ́kì nàìjíríà púpọ̀ jù láti nílé tó fi gbé sí ní bá kò tó ló mú sẹfẹ̀ ní wọlé ó lè má ó lè má tẹ̀rán bẹ́ẹ̀ o àmọ́ yóò di tó ó sì mú sẹfẹ̀ ní wọlé àwọn lébà tó ń bá aṣẹ́ ń gbà yìí fún ìmọ̀ náà bánà àbídá ní ìlànà kéṣì ìsìn gíga rẹ̀ ó wà bẹ́ẹ̀ni ó kú ma ṣiṣẹ́ ẹ̀kọ́ olóyè tó fi gbé sẹfẹ̀ ní wọlé àwọn lébà kọ́kọ́lọ́ yóò yà ya lọ lọ tẹ́lẹ̀ lọ́mọ ẹ̀kí ló kọ́ rẹ̀ mẹ́rin mẹ́ta ibrahim bishai ilé àlọ́ bishai yóò lè jẹ indomie àti ẹyin abdon ó di ẹyin abọ́mí àwọn ti kí náà ti ẹ̀jẹ̀ wò kí wọ́n bú mari ọmọ bùkọ́ tó lé ní ìwádìí ọdún pẹ̀lú àwọn àyálì mi ni o àwọn ọgbọ́n ní àwọn ti kìlímù àwọn onámọ́rímọ́wó wọ́n bẹ́ dáǹkà kí nǹkan lè fún alimọ́lẹ́gbà rẹ̀ wọ́n bẹ́ ṣáì lẹ̀ bá lè wo tó àlọ́ ṣáì mú ní tó dálẹ̀ yóò bá mu wọ́n ah, yà á òye bí ní ilẹ̀ ní òfúdùn lówó mílíọ̀nù tèmi lówó tíbi dá ẹ̀kọ́ tó máa fi lóòsè yóò bá wà lọ ọmọ àwọn kan náà jẹmọ́ àṣírí kan sọ̀kan bẹ amadu bukai ìyàwó mẹ́ta ló nílé ọmọ alórídò ní ohun òye lọ ọ̀dọ́ mẹ́ṣáì ní ìyàwó mẹ́ta ní àmọ́ yóò di lọ́dọ̀ mẹ́ṣáì ọmọ tó kéré ìròyìn fáwọn ọmọ abọ́m bí ṣáì gan-an gan adùnkan lọ́tọ̀ ọjọ́ mẹ́ṣáì fẹ́yìn lọ́wọ́ àwọn ìròyìn tí mọ́lá oníkọ̀ọ́sí ọmọ ìyàwó òde kò tí lé tí ó dàbí ti ọ̀dọ̀ mẹ́ṣáì ó ní èpè inú tó ní mẹ́yìn náà lánàá abdulbrahim mẹ́ṣáì mo rí lánàá ìgbà lánàá bí gbẹ̀dáìzà ọlọ́ọ̀kọ́ sàdùwà alaikum salam jẹ́ ọmọ ọlọ́bẹ̀ ọmọ ọlọ́bẹ̀ mẹ́ṣáì gbogbo lágbọ́rò yìí alìbàkan naam naam أبا ترى بعد ترى بعد إذا عامد شيء لا بأس أن يسأل كنا بأس عليه وصبر لك فيها ودي ودي على حجاج بن يوسف تبقى مسلم بروجا كنا صار كده قراء أبدا بن مولي كده يا دو الله يقول الله قالوا إذا قالوا دي خطبة وبعد بدأ باينه قبولين دعلامه قالوا مين يقعد أنا قلت بقى عبد الله بن عمر وعلي قولي عبد الله لك يرى بس كذبت يا عبد عبد والله بس يا بابا عم بياخذ لك هي جنب بس هو كثير كثير يا عم كان بقول لك صوت يا عم اللي بس يا عم بدي نعم ها أراو أي دي موجود دي موجود دي موجود مدينة أراو أقول مفاجأة بمنبر يعني بيسلم ó di ẹbí bẹ̀sibẹ̀sí ó wà nípa àwọn tí wọ́n á ẹ̀sìn náà sí ìlọ́wájú ayé náà ló wá bí yọjú bẹ̀ síbi láì márùn ni níbi nígbàrí àìmáyé láì fi bí ọjọ́ tó lọ ní yé níwájú ẹ̀ tó pé gbọ́n ọjọ́ ẹ̀ àwa tá a wà níwájú nìkẹ́lá ní tẹ́lá àti láti máa wo ẹ̀yìn ó di ibi lọ pé kí n gbà rí ìmáà fi rí action rẹ̀ ọmọ ìrà talik. Akẹ́kọ̀ọ́ sàlámù alaykum wa rahmatullah. aka ìgbàkàrí tí wọ́n adé lókè rọ̀ ni ó di wá wo ti mẹ́ka soviet èyí ò rí dáadáa jẹ títí jẹ káàdì ìtùdó ó gbé kíní shelf yẹn wá tiwa àmàtí madina ọlọ́run jíkí ń bá kéré wọn rí torí jimá jimá ọba mi ní madina rí. bẹ́ẹ̀ni báwí náà yẹn bí láì bí márùn-ún gẹ̀rẹ̀ kìí pé wọ́n sáfún bíbìlì kan bí láì bí márùn-ún lọ́wà ìlẹ̀sẹ̀ láì láì bí márùn-ún náà ní ọ̀fẹ́ jẹ́ wọ́n kan mímbàrí àníbìsẹ̀lẹ̀ وكان روضة روضة ما بين بيت ومن باري روضة من رياض الجنة ولا من باريمي أتليمي روضة من رياض الجنة أودي أنت ما لو لكل يوم أنت ما لو بيكوب كفاتي ديمقراطي لكل يوم اسمه وي كل يوم bọ́lá mọ́ká wọn àti ilé ìjú ọ̀ká ìrìnà lọ́pàá wọn ò rí o rí o lè rí gbogbo ọ̀lọ́lá ọ̀lọ́lá sójúmà mọ́ lọ yẹn rí ó di wọ́tọ́ wa ń ta àjọ wa ń jìnà ó rò pé mẹ́mu wà wá ju mẹ́mu náà ni lálẹ́ àti wùmí pé àá wọ́n náà nìkẹ́ máa jọ lọ tọ́jú lọ ún ẹ́ ìjọba yóò lọ nípe òun òkè ló ti wà òkè ló wà tó wà yẹ kò jìnà jìnà jìnà mu wà nígbà rí ẹ̀gbẹ̀ ló sì kí gbẹ̀ nínú ìbámu ti fi kú wà ó ní ọlọ́pàá ní kò síwájú ẹ̀ kò síwájú pẹ̀lú àwọn ọlọ́pàá ní ọlọ́pàá ní síwájú ẹ̀ lásìkò ní síwájú ẹ̀ wájú àmọ́ wá sí wájú ẹ̀ títí aláṣẹ ogun tó ìbò ó ní a ó láwọn èèyàn kọ́ ọmọ yìí ni wàmí rò mú kí ló dé nínú àwọn ní òsì ní bá àwọn èèyàn yìí yàrá ìfòtò wọn fi túnlẹ̀ mo wá lọ mọ́kà mo wá jí lọ mo wá dó ti ìmáàmù mo dó mi kí ìjẹ ìmáàmù wa rí pé sọ̀tọ̀ ìmáàmù gan òpólẹ̀ mo tún wá tẹ̀lé lọ lówó mọ́tò kí ló kò sí ọba nàìjíríà ní gan olówó ẹ̀mọ́ kí ló sì táwọn eléyìí àwọn abẹ́rẹ́ ìṣòro sì darí ó di ẹ àwọn àwọn ẹ̀ tẹ̀lé súnà súnà ti bá wọ́ irúgbà ní àbá irúgbà ọlọ́ọ̀bà kò sàbí wà fẹ́yàwá yóò sì díẹ̀ máa ń jẹ́ ojú gidi gan irúgbà máa pọ̀ sí tí wọ́n sọ ọba ìmọ̀ ìsáìsì tí wọ́n sọ ọba ọmọ àrí irúgbà tí wọ́n báyìí ọ̀rẹ́ ìṣúrẹ́sì ooo kò sí ní gbogbo gbogbo lọ mọ́kàrí nípa ti lọ bí ẹ̀mí yóò fẹ́ kó gbóhùn ṣùgbẹ́sì wuu Brazil ó ti rẹ̀ níjọ́ kan ló wá kí wá múlé ìjà ní àkànbẹ̀ kásìmù àbínú kásìmù ọjọ́ gbẹ́nu lé ní ìjà ní àní adúmọ̀ fọ̀rọ̀ rẹ pé ọmọ àti Yusuf a máa fọ̀rọ̀ rẹ ebe. ni ya wa alwi ba abin wa da rawa ni kaga mutum din kako kuma na sulai sai ya yi ni kuma kuma ade saudi a dillu biyo su duka gaji duka a gun sulai ku kuma kafuwa wa ni wala ku su bi wa su bawi ni wa fi sore èmi sì bèrè ọ̀tá àdébìrì àkàtúntò tó lè ká mi ò gbóhùn sí ìjọba ní àwọn omi omi pizza problem ní ara ọ̀ tí mo gbọ́ ni pé ní ìsìn rẹ̀ pé ìsìn ìgbà ẹ máa ń sọ́jú fọ̀rọ̀ ẹ̀ nígbà bàbá nígbà wa ọ̀rọ̀ àdìgbà tó wá pé wọ́n lé wa lé àwọn officials ìgbà àdìgbà ni àwọn lọ́rẹ̀ kan ọmọ Gambia bí ọmọ Gambia ni pé ó ń ṣe ní ní máa fi ṣẹ́pẹ̀ bàbá pé wọ́n bá fara wọn sínú bàbá kò bá fi ṣíkà yára ni máa hàn lọ́tọ́ lè ṣe àkíkí bàbá sọ̀rọ̀ ìmọ̀ tó gbé náà tó sọ̀rọ̀ ní láwọn mùsùlùmí ọdún wàhálà mi ọdún wàhálà mi àgbọ̀gbọ̀ ẹbí tí wàá sọ fún mi ìdúró sọ ọba ọba ní sísọ ní ìsìn ọba kò ní ìsìn ọba àbàbàbàbàbà ní kílọ̀ kan náà ìlú wọn kà mí káwọ́ kan náà gidà ọba máa yarí fún brada ní ọba máa yarí ẹgbẹ́ ọjọ́ járọ rẹ̀ ọba bí ọba ń kiri náà tí wọ́n ti kiri ni wọ́n á sọ fún pé mo ní ara ìlú ti yìí ni mo ní ẹ̀ lẹ́kọ̀ọ́ ní àlejò mi náà ń bá wíwá náà fún mi náà ń bá wíwá bí wọ́n ó tún síláà tílẹ̀ jìṣẹ́ ni bí ní mọ̀nkálẹ̀ yìí mi láwọ̀ yìí mi náà àgbà yóò kìí bẹ́ẹ̀ fàwọ̀ àlejò wa ni ọwọ́ bẹ̀rẹ̀ kí bàbá wọn. òun gan kò sí gbádùn àjọ fàrọ̀ àjọ fàrọ̀ gan nígbà tó kàn láàbù ní ìlà. bẹ́ẹ̀ ni tábà ń sọ̀rọ̀ gómìnà gómìnà gómìnà bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ àtẹ̀wọ̀ wọ́n ní sí ìjọba sí láàánú ọ̀ lẹ́kọ̀ọ́ nù ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ tí máa kú lẹ́rọ ni níwọ̀ wò nígbà tí ń sọ̀rọ̀ wọ́n ní sí ìjọba sí mẹ́lá ní ìjọba sí wọ́n máa dàgbà gúmi gúmi ọ̀ lẹ́kọ̀ọ́ lọ́tí báyìí wọ́n ní mẹ́lá mínú bí kéèsì àwọn kọ́kọ́ mi ò tí wọ́n bá mi lóyún máa gbọ́ ojú ẹ̀ padà kò sí ìpínlẹ̀ sẹ́nu nígbà tí wọ́n bá mi lóyún tó bá yọkù àti wá fún ìyàgò kan ooru ó kàn rẹ̀ ẹ̀rí wá lójú alójú ooru bẹ́ẹ̀ ni olùgbọ́lẹ̀ ìjọ ti tira wa ni mo bá dìde lẹ̀ mo bá ní gánà mi nù olówó yìí ni olówó mi mo o ní ìdíwú tí ìgbà tó ti tira ìdí yẹn sùn bẹ́ẹ̀ bá gbá ojú rẹ̀ padà ọlọ́wọ́ àwọn òpin ah, ọ̀gbẹ́ni ìlànà gbogbo ìdíwú tí ìgbà sùn olóòdó oorun sùn ìrònú òun yíṣù ma wá ìgbàyìn ó ní àbúrà nínú náà wọ́rí bọ́ọ̀rí bá dábí lójú lábẹ̀rẹ̀ bá bẹ́ owó di pa láàájì dáàlà wọ́n láàfò súnkà bìlà ájì ní ara fọ́tà lọ sí ọdún alẹ́ ìhájì ẹgbẹ́ wá sí ájì lára fọ́tà wọ́n láàájì dáàlà kò sí ìjà kò sí owó di jùlọ ó ti mọ̀ mi onídọ́gbọ̀n wọ́n rí wọ́n láàyè mú rẹ̀ máa gẹ́gẹ́ wọ́n kọ́ ọlọ́dún ọ̀rá ìgbẹ̀mú nígbàkan gbé imú rẹ̀ jẹni ó di yẹn bí i amúnáti ọ̀rọ̀ ọjọ́ ọ̀fẹ́ tuntun agbára márùn-ún abúlé bẹ́ẹ̀ lọ àmọ́ amúnáti ìsìnárìò ẹni tí ìsìnárìò wa aláàkọ́ ìmọ̀ ní láti dára wọlá fún súnkà ìwà ìpàbú ẹ̀rìn àti àríà ó ní kìíní kan ó ní fi ẹmọ náà ọ̀lá ọlọ́dún máa fi mọ́ mọ́ ó ní kìíní kan àti àyè ní kíra lọ àkíra náà wọ́n ti ní tẹ́lá yọ àkíra ìfẹ́ yọ lọ sí àwọn onímọ̀ ó ní bára nǹkan kan jùlọ àbí ẹ̀ kó sábẹ́ ra jàrẹ́bí àgàn àwọn kùmọ́mọ̀ ẹni ọ̀rà oníkọ́lá bẹ̀rẹ̀ àtúnyẹ́ ọ̀rà nílẹ̀ olówó ńlá kankan kíkíra ayọ̀ bí ọmọ kan gbé títí tráfíìkì kan pé kíkì ti tàwá fún olúwa kan bá yẹn náà fílà makama Ibrahim bá fi sún tàwá fún ẹ ti bàjẹ́ wọn ní rárá o nígbà wà lórí ẹlẹ́ẹ̀keje tó bá sún tàwá fún ẹ ti bàjẹ́ nígbà mímú kárí tàwá fún ìyẹn náà fi jẹ́ pé yẹn tún ọ̀rọ̀ yẹn fi sálámà lóyìn náfìlà ni náfìlà yẹn kò bá irun ọ̀rọ̀ yẹn lọ́jọ́ méjì yàn àwọn márùn láti gbénu yàrá èmi òun àti ìgbàmù poli sadiq àti yusuf àti sáàkì láti zaria tí sadiq kọ́ bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ nìkan kí láti zaria ni dáwọn ṣe ni èsì bàbùkù kò sì kí kò kí gbàláyè rárá káfíń sọ̀rọ̀ bá sọ pé gbára kíra gbára kíra àwọn ní àkídàtù hajj àkídàtù alhajj daga ga mutanen kako me ya kawo magana akida hajj ana magana hajj sun ce akida mun ji a ka san abin da kake ba sai labbaik allahumma labbaik labbaik la akida ce la sharika laka labbaik innal hamda ay akida ọ̀nà mọ́ àfíkà ẹ̀ ọ̀rọ̀ táwọn dọ́bí yẹn yẹn mọ́ á lè wo kọ́ńtẹ́ǹtì tíra ẹ̀ mọ́ á rí kọ́ ẹ̀ wá ń bẹ̀ mọ́ wá síbẹ̀ má lè kà má rí kọ́ńtẹ́ǹtì ti sọ̀rọ̀ yẹn gan ni ọ̀rọ̀ mọ́ wá síbẹ̀ báyìí má gbé fún ìgbà ọ̀yẹ́ olóògùn ló fúnka kò sí náà síjú bí ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀gbọ̀n mi bí ọ̀rọ̀ ọmọ ní a kí ìdí àwọn yẹn gbọ́ nípa pàtí àwọn ní abúlé àti nígbà ìgbà ní ìdìbò nìkan mọ́ nkí abaka nkí abaka àwọn ọ̀nà ìdíjẹ́ ti fún un ìdíjẹ́ ti lọ bá ibùsùn ra kíra ẹ̀wá rí nù wọn ni náà ti àwọn ọ̀nà ìtàbí àbí ìdìbò náà ti àbí ìtàbí ó ní ìwà ọlọ́wà kó dànù àti mẹ́rin mẹ́ra kíra àwọn tíra ti jìrà ló mú àwọn ahójú àwáyà mọ́kànlélẹ́ ìjọba máa lọ́wọ́ hmm. wọ́n láì ọlọ́run kó sànù